واتقوا الله الذي تفاءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويقضي لكم ذنوبكم ومن يتع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الهمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فيا عباد الله لقد جعل الله سبحانه وتعالى حس الدنيا دار ابتلاء واختباء لأن تكون مزرعة للآخرة يعمل فيها العبد ما يصل آخرته ويبنى الدار المستقر استعدادا للرحيل من هذه الدار والقيس من الناس من عمل لما بعد الموت وحاسب نفسه وأصلح أماله وأحواله وتدارك أخطأه وأوزاره عن أبي أمامة رضي الله تعالى عنه أن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم ما الإيمان قال إذا سرتك حسنتك وساحت سيحتك فأنت مؤمن قال يا رسول الله فما الإثم قال إذا حاك في نفسك شيء فدعوه والحريص يستفيد من تجارب حياته ويدقق نظر في محصلة جهوده وإنجازات عمره عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رجل لرسول الله صلى الله عليه وسلم كيف لي أن أعلم إذا أحسنت وإذا أحسنت فقال النبي صلى الله عليه وسلم إذا سمعت جيرانك يقولون قد أحسنت فقد أحسنت وإذا سمعتموهم يقولون قد أحسنت فقد أحسنت عباد الله علموا أن الناس هم شهود الله في العرض عن هانس بن مالك رضي الله تعالى عنه قال مر على النبي صلى الله عليه وسلم في جنازة فأثنى عليها خيرا فقال وجبت ثم مر عليه بجنازة فأثنى عليها شر فقال وجبت فقيل يا رسول الله كنت لهذه وجبت ولهذه وجبت قال فقال شهادة القوم والمؤمنون شهود الله في الحج وفي رواية هذا أصنيت عليه خير فوجبت له الجنة وهذا أصنيت عليه شر فوجبت له النار إنكم شهود الله في الحج فلاحظوا عباد الله إنما يذكر الناس صاحب البدعة أو ظالما أو طاغيا أو مفسدا تجدون القلوب تبقضه والنفوس تمقته فسبحان الذي سخر العباد وأنت قد أثنتهم والعالم والمصلح والمحسن فالداعي إلى سنة رسول الله صلى الله عليه وسلم يثنى عليها ويدعى له عندما يذكر مبتدع أو ظالم أو المفسد أو والقلوب مملوحة يبقضه والألسنة تدع عليه نسأل الله سبحانه وتعالى العافية والسلامة فهذا ففي هذا معزة بالغة لكل حي فلا أحد يأمن فتنة على نفسه عندما عليه أن يتمسك بحبل الله ويتعلق برجائه ويسأل الله سبحانه وتعالى الثبات على الحق حتى يلقاه وأن يعامل الناس بأحسن ما يحب أن يعاملوه وأن يخلص نفسه من المظالم والحقوق فالدنيا لن لن يبقى لن يبقى لأحد فيها بعد فراقها إلا الذكر الحسن أدعوك فلان àlékún kí ọlọ́run orí ajẹ́njẹ́ tán ọlọ́run ọmọ bá níbi wa Muhammad sallallahu alayhi wa sallam. púpọ̀ kútùbà wa lé ní yóò dá lérí antum shuhudullahi fil hajj ẹ̀yin èèyàn rẹ̀ yìí àbíkẹ́lọ́pàá yìí mọ̀mí ní ẹ̀yin gan lẹ́mọ̀ olùjẹ́rìí ọlọ́run ọba lé àwọn èèyàn lórí lórí ayé yìí àwọn tó bá jẹ́ ẹni ọlọ́run ọba àwọn èèyàn rí kọ́dọ̀ èèyàn bú gbà míì tóun náà tiẹ̀ máa ń kankan òun náà máa tó dáa máa ń wà á bú ọlọ́run ọba fi wá ṣe ìjẹ́rìí ara rẹ̀ lórí ara wa lórí ayé eléyìí ni kókó kútùbà wa lẹ́nu jama jama mùsùlùmí ẹ jẹ́ ká lọ mọ̀ pé ayé tá a wà yìí yorùbá ni ayé lásán ni wọ́n ní ilé ayé ilé asán ọlọ́run bá gbé kalẹ̀ láti ṣàdánwò fún wa ni o àdánwò ń bẹ nílé ayé bẹ́ẹ̀ bá rí tó dá láyé ọlọ́run ṣàdánwò fún ni bẹ́ẹ̀ bá rí tí ò dá láyé àdánwò lọ́lọ́run ṣe fún un kò sí kò téèyàn wà láyé kò sí ṣe tí téèyàn wà láyé àdánwò ló jẹ́ fún yàn. ẹ̀ńtọ́lọ́n bá ṣe dáadáa fún ọlọ́run wò bọ́yá dáadáa tí mo ṣe fún ọ yìí ọ mọ̀ pé mo ṣe fún ọ. níta ni ọ fi dáadáa rẹ ṣe sọ́ fi ṣe. ọlọ́run ṣe wá láyé o àmọ́ òun ràn kọ́lọ́n ló ṣe fáwọn. àwọn arò pé wàhálà táwọn ṣe ló dé bẹ́ẹ̀ mọ̀pọ́lọ́n fi dán ọlọ́run fi dán wò ni sọ́ọ́lù bá ti ní ọ lò ó ọlọ́run ti sọ yóò fi falẹ̀ fún wa bá bó bá ṣe dáadáa fún wa bá sì gbà ló dáadáa rẹ̀ ó ṣàlàyé fún wa. bọ́lá bá wá sí ìdàkejì fún yẹn náà bóyá ìrùwọ́ olùgbé kò tó bá ṣe ṣẹ̀dá tiẹ̀ ntí ń dọ́dọ̀ rẹ̀ ń tá a ṣe fún ọ ọlọ́run kọ́dà àwọn èèyàn mọ̀ kọ́ lọ́wọ́ òsè kẹtàn fún ọlọ́wọ́ òsè ọlọ́wọ́ lágbájá ó kù díẹ̀ káàtó níbi kámásì nǹkan fún yàn àti mọ́ ọrí ó nira fún wọn náà bọ́lá ṣe ṣe fún wọn náà àdánwò ni. ẹrẹ lómi tí sọdọ máa ná torí pa sí ni. a sì rẹ lómi tí ó sọdọ máa àlìjẹ́ náà tó kọjá tálíkà ni. ọlọ́run bá ṣe ilé ayé tá a wà yìí ó ṣe ládàá ni ó wá gbélé ayé kalẹ̀ lọ́sọ̀ pé ayé ayé lásán ni yóò bá ọ̀pọ̀lọpọ̀ ń bẹ́nu ọ̀rọ̀ wọn tẹ́rí tó mú ọgbọ́n lọ́wọ́ tẹ́ bá ti sérí òṣùwọ̀n alikitaabi wa sunni ó sì máa ṣe déédéé yóò bá ò ayé lọ́jà ọ̀run nílé nítorí pé ayé yìí a mọ̀ pé gbogbo alámọ̀pá sílẹ̀ kò sẹ́ni tí ò dá lójú fún wọn fàyè lẹ̀ abásìkò láyé ibi kan là ń lọ bọ́ ọ bá dá yín dọ́jà ọ̀padà ẹnìkan ò lè sọjà ìyá lọ́jà àgùn ò ní sọjà bàbá lọ́jà náà ò ní súnbẹ̀ á padà kú lọ́jà náà ni á wà lọ lé àlọ́ sinmi ayé tá a wọ ayé ayé wàhálà ni o bẹ́ẹ̀ bá fẹ́ sinmi láyé tó bá fẹ́ sinmi tó bá kú láyé tán àfikún tọ́lọ́ntàn ní Muhammad bẹ́yìn ò bá rìnà tọ́lọ́n ta ní Muhammad kò ní sinmi àmọ́ ikú àmọ́ jẹ́ sinmi. àwọn àgbàlagbà máa ń ṣe ládùúrà wọn ni kọ́lọ́ ń sekú sinmi fún wa wàláhì ikú àmọ́ jẹ́ sinmi. ikú jẹ́ sinmi fẹ́ tó bá jẹ́ mú mi ní ó ti kú omi wàhálà ayé inú torí wàhálà níbẹ̀ láyé bàbá jẹ bá mu gbogbo ayé látòkòdélẹ̀ wàhálà ni bẹ́ẹ̀ bá jẹ́ ni ọlọ́run ó lọ sinmi kó mi wàhálà ẹ̀rẹ́ ni tí ẹ bá wá ṣe mùmìnì ó bá jẹ́ pòkì pòkì ọlọ́run tó jẹ́ káfìrí tó jẹ́ mùnáfìkì àwọn ayé ni ó sinmi fún yóò jẹ́ sinmi fáyé ni ànábì ló wí bẹ́ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ wọ́n jẹ́ sinmi fáyé ni kọ́dà ànábì ni yóò jẹ́ sinmi fún gí yóò jẹ́ sinmi fún dábà náà alimuhim jama ẹjá mọ̀ pé ayé yìí ọlọ́run bá gbé kalẹ̀ muzra'atan lil akhirah a fi pèrèpèrè èrè tá a jẹ lálẹ́ kìyàmà níta yìí wà fún mi bí ẹ bá ṣe kálí kìyàmà wọn ó rí oníkùnmọ́gbáyé alikiyama gangan èrè ayé ni ìkànnì àwọn sèhábíà níbà Muhammad Ali bin Uh, aliyahum ayé hàbí dùnìyà ó ní aliyahum ẹ̀rọ ní ní tó gbà lérò pẹ̀lú òní ni pé ayé tá a wà yìí amalun ẹ mọ̀ sísẹ́ ni o fala hisab fala jaza bẹ́ẹ̀ bá jẹ́ ń tẹ́lẹ̀ pẹ́nu mọ̀mìnì tó gbẹ́sìn yé yóò gbà pé ayé yìí iṣẹ́ làá fi ṣe èyí ń retí ìṣirò láyé èyí sì retí ẹ̀san tí wàhálà tí ń ṣe ìláyé ìyọ ẹ̀kọ́ lọ́sàn mi lẹ́sàn rẹ̀ kò sí ìyún láyé eléyìí ni ètí yọpọlọpọ èèyàn láyé yìí tẹ́ẹ̀bì rẹ́rù mi yóò máa bọ́ síbi ẹ̀sìn kan bọ́ síbò mi yóò máa torí bọlé aláwo kí yóò lọlé àfà kò mọ tí ń jẹ́ láyé kò mọ tí ń jẹ́ ayé níṣẹ́ rí ayé kéèyàn sin lọ́ọ̀ ló jẹ́ àmì kò ní kó rí mu kéèyàn sí náà jójú àmì kò ní kígbe rẹ̀ ìmú rẹ̀ kó rọrùn fún kò ní kígbe lè kó rọrùn fún kéèyàn máa sì kéèyàn sì máa sìn kéèyàn máa sìn náà rárá kó ya kò kí kó máa payé lẹ́kún kó máa pàwọn èèyàn lẹ́kún kò ní kó máa gbádùn ayé yìí báyé ti rí nu wọ́n mọ̀ tí rí lẹ́bàá nísìn wo lé yín wò má lọ jìnnà wo yín wò wàdúgbò tó ń gbé wò ẹ̀ẹ́rẹ́ lọ wípé ah, ọlọ́run ọ̀sùn á fẹ́lẹ̀ yìí lówó èyí tí mo bú ọlọ ẹ̀yẹ ọlọ́run ti ṣòwò fún ẹ rí ẹlòmíì àà wọ́n bá lẹ́sìn ọlọ́run lé parí àwọn eléyìí àti rọ́wọ́rọ́ oríṣi ó sì nira fún. ọ̀rọ̀ tí a lè sọnù ó ní wà gọ́dàn ayé ẹ pẹ̀lú ọ̀la tá ń lọ gbogbo aláàlọ́bẹ̀ nǹkan tó ni tí ó ní alikiyama gọ́dàn ọ̀la tá à ń sọ yìí hisab wa jaza ta'amal ibẹ̀ lálọ́mọ tí wàá san wálé san wàhálà tá a fi láyé alikiyama láti retí ẹ̀ ẹgbẹ́ àṣìṣe láyé yìí fálíkiyama wa ni o òun ni ẹbí lè jẹ́ mùsùlùmí dáadáa wájú ọlọ́run ọba ká lu ayé yìí opportunity ni fún wa ká fi tún àwọn àṣìṣe wa ká fi tún ṣe ọdún la parí yìí ọdún léyà ọdún la parí yìí. sunday tó kọjá yìí là ń sọ pọ́dún kọ̀túnla ó tún di monday aláfi ọlọ́jọ́ àràfá alọ́dún kọ̀la tẹ́rí ẹlòmíì gbogbo ọdún tó ní ó sì láyé ọgọ́rùn-ún náà ní ọdún léyà tí ó sì láyé ọgọ́rùn-ún ni gbogbo ọgọ́rùn-ún rẹ̀ ó ti lò kọjá láti last year òun náà ti dàgbò kalẹ̀ lọ́dún yìí ti last year sì ní tiẹ̀ tí ó ṣègbè tí ó rí láyé ma òun náà ti dàgbò kalẹ̀ ó dáṣọ fáwọn ọmọ ó kọ̀ la ní ọ̀fà yẹn rẹ̀ kò rọ́gbọ́n dá sí. nínú tó bù fún ọ náà ọmọ bu one million minus one níjọ́ kan náà ilé àkànlè yóò ti kàn yín ọ̀ níwọ̀n pé ìtọ́ ṣe kàn lílé ayé omi ó sì súnmọ́ ó sì wà lẹ́kùnlé rẹ̀ ọ̀sìn níbí ayé tá a wà ìsẹ̀mí tá ń lò lọ́wọ́ yìí wallahi alazim mọ̀mọ́ta faqad qamat qiyamatuhu ànábì lórí bẹ́ẹ̀ àlìkẹ́ máa ń bọ̀ ń bọ̀ ń bọ̀ ànábì bá ti pín sọ́yìn bá ti kú ó ti bẹ̀rẹ̀ tí ẹnu ẹnu ìsẹ̀mí tá ń lò yìí tàbá ní sẹ̀mí òun lásìkò tó wà yìí ìsẹ̀mí ni àsìkò tó ń gbọ́rọ̀ lọ́wọ́ báyìí nítorí pé láàrin ìṣẹ́jú kan nísìn àmì ẹ ti ń sọ̀rọ̀ lọ́wọ́ ibi tí ń sọ̀rọ̀ ló ti ṣubú ó gbàgbé lálẹ́ kíámà àmì ẹ tẹ́ pé ń gbọ́rọ̀ báyìí náà ti ń gbọ́ náà níbẹ̀ ló ti ṣubú tó gbàgbé lálẹ́ kíámà láàrin àwọn àsìkò tá à ń bára wa sọ̀rọ̀ lọ́wọ́ yìí aláǹfààní àti tán àwọn àṣìṣe wa ká tún ṣe ìdùnnú ọdún nù mọ́mọ́ léèyàn dunnú pé ọdún ìbámiláyé kò sóore mí bí ọdún pé ọdún bámiláyé ju pé ká fi tún àṣìṣe wa lọ kò sí yàtọ̀ láàrin àwọn ẹni tó tájọ sọ tó lọ tí ò sílé yìí o tá a bá sì rí mi lórí àṣìṣe wa o ẹ yá tún àwọn àṣìṣe wa ṣe àwọn tó kù sí alikiyama a padà síbẹ̀ o aniba muhammad látọ̀dọ̀ abu umama ọdí aláwọ̀ tààlà àyà wọn lọkùnrin ọkùnrin tó wà bá ní muhammad ó wá bí pé wà nabi mal iman tí là pè ní iman ètò bẹ́ẹ̀ náà nù. Ah. tó mọ̀ pé ọ̀ní ìmánì ànábì wa ka àrùkánù ìmánì fún ànábì ní ìmánì ni pé ìdá sọ́rọ́tìkì asanatùkì wàsá àtìkì sẹ̀yìhàtùkì ìmánì nù bá nàbì sì dìfáyà mẹ́nu fún òun tí ó fi yé e. wọ́n rántí wo kò sí ìmánì tí ò bá ti ṣiṣẹ́ nínú lọ́dọ̀ hálù súnà ìmánì kan. ànábi wá fún arákùnrin náà lésì pé níjọ́ tó o bá ti ń ṣe dáadáa láyé mọ̀ sí dáadáa ni o kèé ṣe táwọn ayé mọ̀ dáadáa o tó yàtọ̀ sí dáadáa lọ́dọ̀ ọlọ́run níjọ́ tó o bá rí pé o fẹ́ ṣe dáadáa rí ṣe inú bọ́ ṣe wájú mà ní sínú rẹ adùn alhamdulilayi mo rí jùmọ̀ kí inú rẹ dùn gan ọfẹ́ dùn àwọn èèyàn nù wá rí ṣe inú rẹ dùn gan gbogbo tí wọ́n gé dáadáa orin ṣe inú rẹ wá ń dùn bọ́ ṣe dáadáa ṣe orin. anabi ní ìmánì nìyẹn àwọn àṣìṣe rẹ tó wá kù díẹ̀ díẹ̀ òní tó kù díẹ̀ káà tó pọ̀ sí yanjú bọ́ọ̀ bá ti rántí rẹ̀ báyìí inú rẹ sì bàjẹ́ sẹpẹ́ lómi ó rántí aburú tó ṣe yọ ara ẹni káàkáàkáà ah, ah! ọ̀mọ́rin èmi lọ́rọ̀ èdí sí báyìí ìgbà tí mo wà kí tó di ọ̀rá ló ń bá ìwọ gbogbo ọgbọ́dọ̀ wà dájú ń la àbọ̀rẹ́ tí ní ìsúlérù òun wà rántí wà rẹ káàkáàkáà kò sí mẹ́rin lára àwọn eléyìí ẹni bá rántí abú tó sì kọjá lọ tìǹbù lọ́wọ́ bàjẹ́ ìmọ̀ nínú tí ẹ bá rántí pẹ́sẹ̀ tẹ̀tẹ̀ tí ń sẹ̀ lọ́wọ́ tí èsì ti salẹ̀ tìǹbù lọ́wọ́ bàjẹ́ ìmọ̀ nínú yẹn torí tí ń jẹ́ ímánì èso rẹ̀ nú ní ìbá lóun ní ímánì tí ò ṣèso ẹ̀ lára rẹ̀ kí láǹfààní ẹ̀ ó dà igi ìbẹ́pẹ ni tó wájà kan kò sáǹfààní kan lára rẹ̀ bó lẹ́sẹ̀ rí wọ́n ní ẹbẹ̀ dànù ọ̀kan gbáyé lásán ni ọ̀wúlò èsì tánàbí sọ̀tọ́ náà tó fún arákùnrin lè yìí. ó tún wọn ní ya Rasulullah onímọ̀lẹ́ ẹ̀sìn eh, bó láti dá ẹ̀sẹ̀ mà àníbi sọ̀tọ́ náà sọ tọ́ bá ti ń gbogbo tí wọn náà bá ń gbú onú ẹ̀mí rẹ̀ pé ah! nǹkan yóò da kò sérí mọ́yàn ẹ̀sẹ̀ nu tó bá ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ nu o tó bá ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ nu o ẹni tó ya olè lónìí tí ń gbé ban káwọn ẹ̀mí lọ́sàn-án gangan tí ó dà kan bójú tó fẹ́ káwọn ẹ̀mí rí o máa níjọ́ tó bẹ̀rẹ̀ rẹ̀ gẹ́gẹ́ kò rí bẹ́ẹ̀ yóò máa yọ ọ ṣe ni. gbogbo ẹni tó ti ń saburú gbangba lónìí nǹkan yọ ọsẹ díẹ̀ díẹ̀ ní kódà àwọn ọmọ ọkụ wọn awọn kú wọ ọmọ tí wọn ọ kú wọ tí èkó wọn bá ń lé wọn o tí èkó tó ń bá láwùjọ wọn bẹ́ẹ̀ o torí àwọn tí wọn kú wọ nísìnyí báwọn ti bá a nù nísìnyí náà ọlọ́nkó sànù wa ó bá ya lórí bàbá ó bàbá lórí yá sí fẹ́ẹ́ kò bí àmọ́ àwọn àwùjọ tó bá dáa tí àwọn ẹ̀sìn abú wa ti wò kó kéré tú ọláì ẹ̀mí wọn kọ́ láti ṣe ànábì ti ń jẹ́ nǹkan pè ní ẹ̀sẹ̀ lélẹ́yìn sallallahu alayhi wa sallam. bákan náà ó tún wá bọ́dọ̀ àníbà Muhammad sallallahu alayhi wa sallam látọ̀dọ̀ Abdullahi Mas'ud radiyallahu ta'ala anhu òní qala rajul rasulullah kayfa li an a'lama idha ahsanta. ìgbà tá a ti wá gbé daa pé dáadáa ní imel ó tún ẹni tó bẹ̀rẹ̀ ọdún pé bó láti wá mọ̀ pé mo mọ̀ èèyàn rẹ ni mí bó o sọ pé èèyàn rẹ ni ọ́ pé á rẹ ni mí sọ rẹ ni ọ́ àmọ́ bó o mo sọ pé ní á mi náà wà bó lọ pé dáadáa gan àníwá yakulun kod ahsan fakod ahsan àwọn tẹjọ ń gbádùgbò pọ̀ àwọn jìrọ̀nù rẹ nù tẹjọ ń gbélé pọ̀ àwọn mọ̀lẹ́bí rẹ àwọn aládùúgbò yín street tó wà tábàlẹ èèyàn rè ni ọ níbẹ̀ òun gangan èèyàn rè ni ọ èèyàn rè ni ọ lọ́dọ̀ Ọlọ́run kí ni Yorùbá ní ilé láti kẹsàn-án òde Yorùbá ọlọ́mọ ọlọ́pọ̀lọpọ̀ ọ̀hún kan rí lónìí anabi ló wí bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam báwa lè bá lọ́kùnrin náà lágbájá wà lá ẹni rí ni ẹni rí ni anabi lè rìn rìn ni ọ wọn náà wọlé tó ń gbé wọlé tó ń gbà dúpọ̀ tó gbà ó bá ti yọba ìwọ pòṣè ní lérí ikú olówó fò olówó wàláyé sèyàn rí ẹlòmí kú ládùúgbò wọn sì mọ jù. Eh? barika wọn ti ṣe ah ìdáwọn náà wà ẹlòmí inúlé inúlé tulé abayi barika tí o sí tọba kò rẹ sọ pé yàn rí ní ọ èyàn rí ọ. Ànábì sallallahu alaihi wasallam ó ní tọba tí wọ́n ń gbọ́ táwọn àdúgbò rẹ̀ máa ń sọ fún ọ pé kọ́ni àṣà tàbá kọ́ni àṣà tọ́wọ́ fẹ́ dá èèyàn bú lélẹ́yìn o àlẹ́ èèyàn bú ni ọ́ èèyàn bú ni ọ́ báwọn aládùúgbò bá ti ń sọ bẹ́ẹ̀ èèyàn bú ni ọ́ àmì táwọn aládùúgbò kan lórí bó bá ti kú òun ti wà láì àtẹn tó súnmọ́ àtẹn ò súnmọ́ wà láì ìyá rẹ ló kú ni sí ìyá rẹ ló kú ni ìyá rẹ kọ àǹfààní ti ti báwọn èèyàn ni ẹ wá wo gbogbo tí ẹ bá ń ṣe láyé yìí àṣepà yorùbá àṣepa bẹ́ẹ̀ bá ti àṣepa tu fi lè kú pẹ́rẹ́ àṣírí tu nítorí pé àwọn yóò máa àwọn yóò máa láàrin láàrin bá ti kójọ pọ̀ ni wọ́n ti máa sọ̀rọ̀ rẹ̀ ó máa ṣe fún mi rí ó gbọ́ nísìnyí lẹ́nu lágbájá nù bó náà ẹni ní o wọ́n tún ká iná bẹ́ẹ̀ èyàn rẹ ní o èyàn rẹ ní o èyàn rẹ ní o wọ́n ti máa èyàn rẹ nù. búrú náà lọ sì ṣe náà wọn ní kò ṣe é bákan náà báyà yìí ah, ah báyìí wọ́n ti wọ́n gbìyànjú gan o wọ́n gbìyànjú gan o àwọn náà sí mòlúù lálẹ́ yìí o ah torí káyán tí wọ́n fi lọ́lẹ̀ ń lé yín nù ládùúgbò yín tẹ́fẹ́ yín ọ̀nù ẹ̀lẹ́kọ́ sí mòlúù díṣẹ́ pọ́nà ọlọ́sàn àwọn tó dá nítorí wọn ah àwọn lẹ́yìn ṣe náfìlà ó bá dilé àtọ̀ àràfà báyìí láìláìláìlá sílẹ̀ yìí mọ́ náfìlà ni táwọn yóò dá ah ah àwọn lẹ́yìn mọ́ bàǹdí ìlú ìwọ ni wọn náà wọn abúlé yóò ní bá a bá fẹ́ ṣe dáadáa ẹjọ́ ṣe lè sunna tàbí bá Muhammad sallallahu alayhi wa sallam abiola wọn sàkún ẹni kankan wa wọn sàkún wọn dáadáa ṣe o wọn lajẹ kan lọ́wọ́ wa sallallahu ala nabiyina Muhammadin wa ala wa sallam. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه وسلم ألقى قول عبا عليكم كيالون الله وبا النبي صلى الله عليه وسلم خذوا تنبرا صلى الله وقوري أنتم شهود الله في الحق أي ينال لما جاري الله وبا لاي لوري pé lágbáyà bó ti rírè yìí tẹ́sí wa rí i pé bọ́lá bá ń fìyà jẹ ọlọ́run ṣìkà fún fúnra ara yín lẹ̀ ń wì ké pọ́lọ̀ ń rò mọ̀ tẹ́lẹ̀ àmọ́ ẹ̀sán jẹ́ olùjẹ́rìí ọlọ́run ni bọ́lá máa ń kẹ́ ẹnìkejì náà á ẹ̀mí pọ́lọ̀ bá sábòsí fúnra yín lẹ̀ yín gbà pé èèyàn rẹ̀ ni ó wá ní àdìsí àníbà Muhammad láti ọ̀dọ̀ Anas bin Malik ọ̀dọ̀ Allahu ta'ala ali. قل مر على النبي صلى الله عليه وسلم بجنازة فأثنى عليها خيرا فقال وجبت النبي جوكو نوا بيوكو خجا هذا النبي محمد pẹ̀sìn ní ọgbẹ́jà ní lọ́wọ́ ẹ́ ọmọ dáadáa lọ́mọ yóò àmì àwọn gbogbo àwọn tí ń ṣe dáadáa fúnláyọ̀ wọn ń sọ gbogbo dáadáa ti ń ṣe láyé náà bí ẹ̀sìn ọlọ́ba wọn wá ń sọ tó sì ṣe dédé túnà tànàbí ànábì bàtà ń ànábì ní wájà bàjẹ́ ó di dandan fún un wájà bàtì ànábì ló ń bẹ́ o báni bá ní wájà bàtì iṣẹ́ màtúmọ̀ rẹ̀ nǹkan yẹn gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ níta fi mọ̀ bẹ́ẹ̀ nígbà tànàbí ń sọ nípa hajj ẹnì kan wá bẹ́ẹ̀ pé àfi kulli àmì ya Rasulullah tí ọdọọdún lámọ̀ sí hajj ni ànábì wa dákẹ́ pé lélẹ́yìn à anabi <clears throat> yíjọ báyìí ó tún lọ wájú anabi àfi kulli ami ya Rasulullah <clears throat> wọ́n ìbá lẹ́ẹ̀mẹ́ta anabi ní kí ni ń sọ law qultu wájàbà làwájàbà tí n bá fi lè yanu pé bẹ́ẹ̀ ni ó ti bẹ́ẹ̀ nánu ẹ dáná nù ẹ lọ́kàn ní ká máa lọ àjùlọ ọdún bá ti wájú mọ̀ yìí ṣe pé ó dá ara rẹ̀ sí ọlọ́run anabi ìgbà tí wọ́n yin ẹni ni wọ́n yin pẹ̀lú dáadáa anabi ni wájàbà ó ti rí bẹ́ẹ̀ tún yá wọ́n tún gbé òkú mi náà kọjá bákan náà lẹ́gbẹ̀ẹ́ ànábì fàásìnà àléhà ṣàwọ̀ wọ́n wá ń sọ abúrú pa tiẹ̀ náà wọ́n sọ ohun tí ẹ̀dá pa rẹ̀ ànábì ni wájàbá ó dandan fún ọ̀kìlá ya Rasulullah àwọn àbí wà nábì pé kúta lèhádìí wájàbá wà lèhádìí wájàbá ìgbà tí wọ́n gbélé yìí kọjá ọ̀níwájú àbátí eléyìí náà ọ̀túnwájú àbátí kí ni tó máa rẹ̀ ànábì ànábì ní ṣahadatu qaw ànábì ní ìjẹ́rìí àwọn èèyàn náà ni lójú sọ bẹ́ẹ̀ ìjẹ́rìí táwọn èèyàn ṣe lé lórí lójú sọ bẹ́ẹ̀ àwọn ti jẹ́rìí ọlọ́run náà mọ̀ pé bó ti rínú tẹ́lẹ̀ àwọn èèyàn tó wá jẹ́rìí ànábì wọn ni wal mu'min shuhudullahi fil وفي رواية إذا قوامي أنا بني هذا أثنيتم عليه خيرا eléyìí ẹ̀yin náà lẹ́rù yìí dáadáa pé èèyàn rẹ ni èèyàn rẹ ni wajabati lahul janna ìtumọ̀ wajabati tí mo wí náà wajabati lahul janna dandan ni kó wà lè janna fún tẹ̀sọ̀ rẹ̀. ẹnì kejì ẹ̀yin náà lẹ́yìn sọ pé èèyàn bú ni èèyàn bú ni èèyàn bú wajabati lahu náà bí náà kí ni ń jáde látọ̀dọ̀ tiẹ̀ sáwọn alákejì rẹ lọ́rọ̀ ẹnu bí ààrẹ léèrè wọ́n ń sọ ládùúgbò pọ̀ ọ̀lọ́rọ̀ rẹ̀ kan lẹ́nu inú rẹ̀ sì ń yan inú rẹ̀ sì ń dùn wọ́n ń pẹ̀lú nǹkan ọmọ bú ni ọ́ ọ̀tún wá jádùúgbò náà ọ̀tún wá kọ́ àwọn ẹ̀yàn máa jẹ sẹ́yìn ọ̀wọ́n lọ wájú bí olówó ìwà àfáà àfihàn wọ́n lé tátàlí ni ọ́ wọ́n ń sá fún káàkiri ládùúgbò pé ọ̀dọ̀ àbá lọ lọ sọpọ́ tí ń jẹ́rìí pẹ́lẹ́ rí ibú yẹn ní ọ́nu bíi fìyàwó náà lọ jẹ́ tẹ́mi àwọn èèyàn bá lẹ́ nígbà fìyàwó náà bẹ láyé gbà fìyàwó náà kú ni wọ́n dùn wọ́n sinmi òrùn tó kulẹ̀ yìí ṣe sá o ẹ jẹ́ kálukú ká tún ara wa ká tún ṣe o nígbà tí àwọn èèyàn bá ń rántí àwọn èèyàn bú láyé àwọn tí wọ́n ń dààmú àwọn èèyàn láyé tí wọ́n náà ń kó wọn lọ́wọ́ àwọn tí wọ́n ń bá wọn lọ́kàn tí wọ́n ń bá wọn kan lọ́kàn jẹ́ káwọn tó jẹ káwọn tó mu wàhálà yìí tẹ́lẹ̀ mi fi ń sara rẹ̀ láyé ìbànújẹ́ àwọn kan ni wọ́n fi ń sẹ̀mí. bọ́ọ̀ lọ wà láyé àwọn èèyàn ń rí ọ ọlọ́run ó tó àṣìyẹ fáwọn èèyàn. tó tòdélé yìí kálukú ẹja sọ́sẹ́sẹ́ dáadáa lè yá máa sọ lẹ́nu kàmọ̀kúnlé àbá yìí ó lọ́rọ̀ lẹ́nu àti ìlọ́rọ̀ rẹ̀ lẹ́nu ẹjá máa rìn ọmọlúàbí bàbá kò ládùúgbò tẹ́tán sọ̀rọ̀ dáadáa ń pa wá pé ọmọlúàbí lágbájá má dàdúgbò rú mọ́ bọ́ bá ń dàdúgbò rú ó sọ pa rẹ̀ pé baríkà àwọn kan kú náà yẹn ń dùn pé wọ́n ní dàdúgbò rú ó wá kú ní àti ń kú wàláì ntí bá ṣe náà wọ́n sọ wọn ò ní sọ nǹkan mi tí wọ́n bá lè sọ lójú mi máa kú wọ́n sọ. ntí wọn náà bá ṣe ni wọ́n sọ ń parẹ́ wọn ò ní sọ nǹkan mi báwo yẹn bá ń bẹ̀rù tó bá lè sọ wájú rẹ̀ wọ́n sọ lẹ́yìn rẹ̀ kò èmi ò rẹ́ ń tọ̀hún láyé wọ́n sọ ìwọ tó wọ́n ń ṣe bídíà náà tí wọ́n ò fi dáadáa lọ ń ṣe eré ibùmọ̀ ni tètè fi bídíà lẹ̀ kan ní wọ̀ iná àbá ìyẹn lọ́fílà bí ó sì káàkiri tó kéré ó lè wákàtí méjì lórí ẹ̀ ọlọ́lẹ̀ ẹ̀mọ́láka iná ẹ̀gbọ́ tọ́nà máa ń fi ayẹyẹ lálẹ́ kìá ẹ̀fọ́n lọ́lẹ̀ iná fílà púpọ̀ bẹ́ẹ̀ ni iṣẹ́ àdáa ni ọdún káàkiri lókè bẹ́ẹ̀ ni àlẹ́gbà wà fún bẹ́ẹ̀ ẹjá sọ́sẹ̀ wá sí o wọ́n sọ pátá wá sí lẹ́yìn wa ẹwà wọn sábíà ní Muhammad àwọn afáàmì ń bẹ àárín wọn rí ọ̀rọ̀ wọn là ń sọ àwọn kò kí mi náà láyé àárín wọn rí àwọn yẹn bọ́dà àwọn yẹn ti lọ nàìjíríà yìí náà rí tí wọ́n da báyọ̀ bá lọ sọ́wọ́ mọ́rítàlá bọ́dà ẹni tí ò bá mọ́rítàlá láyé wọ́n dẹ̀ tí o bá mọ́tà láyé olóòtú mọ́tàlá kò mú ká ó ká mi wé ní o àbíkán sọ fún ah mọ́tàlá àsìkò rẹ̀ dá púpọ̀ ntògbà tí wọ́n ń sọ ni ntògbà tí wọ́n kọ́lẹ̀ ni wọ́n sì ń dá àwọn kan náà lónìí àwọn kan kúnú àwọn lérí elédè nàìjíríà yìí gbogbo títì ìlú èmi ò bá kọ́nà méke gbogbo títì ìlú wọ́n bá dáta wọ́n bá ń dun wọ́n bá ń rẹ́rìn tẹ́lómi ó kú táwọn yóò kára sọ báyìí sínú wọn bàjẹ́ àwọn kan sì kú náà yẹn ti dùn ní gbogbo nàìjíríà bẹ́ẹ̀ kọ́nà ló tán ti bí. bọ́ọ̀ wá ti rí nu ọ bí tiẹ̀ náà ṣe mọ ni wọ́n rántí ẹ lágbo àwọn tó súnmọ́ jù làwọn ọmọ rẹ àwọn ìyàwó rẹ náà bíkẹ́ náà ti mọ́nu wọ́n rántí rẹ àwọn ẹ̀gbọ́n rẹ àwọn àbúrò rẹ bó bá ṣe tóbi tó náà ni làwọn èèyàn ń retí àǹfààní ti mẹ lára rẹ bẹ́ẹ̀ sì ni bó ṣe tóbi tó òun náà ni dáadáa rẹ fi ń kàwọn èèyàn bó ṣe tóbi tó bẹ́ẹ̀ náà ni àìdá rẹ fi ń kàwọn èèyàn bẹ́ẹ̀ náà wọ́n ṣe rántí ẹ̀ máa máa rò pé wọ́n kan bá wí kò sẹ́ni tí ò kàn níta bá ti ní wọ́n sọ abiola ọba àlekè ọlá masa ṣe wá ní miftaul khoyri linnas masa wá ní miftaul sharr ṣe wá ní olùbápọ̀wọ̀ dáadáa masa ṣe wá ní olùbápọ̀wọ̀ burúkú ṣe wá lẹ́ni rí ọlọ́run ó wà bẹ́ẹ̀ masa ṣe wá lẹ́ni bú ẹni tá a bá rìn tá a fi dènyàn bú ọlọ́mọ tá a bá rìn ọ̀sẹ̀ محمد وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت وأتوب إليك